أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم أشهر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا الله àtọ̀rọ̀ ìkẹ́wọ̀n àti ìgbẹ̀ fún aṣíwájú alẹ́wà Muhammad gbọ́n ara ilé àlẹ́bí ọmọ sàhábà rẹ̀ wọ́n tí wọ́n bá ń tọ ìyẹ̀nà lẹ́bí sallallahu alaihi wasallam tó fi dé wẹ́bí rẹ̀ kẹ́ àmọ́ sọ́rọ̀ kò fi kẹ́yìn kúrò kárí àwọn náà síra làákúdẹ́kù الطحاوية للإمام أبي جعفر الصحاوي عليه رحمة الله سيامة إذا ذاك النبي والعرش والكرسي حق بسم الله الرحمن الرحيم والعرش والكرسي حق وهو مستغن عن العرش وما دونه محيط بكل شيء وفوقه وقد عجز عن حياته خلقه ونقول إن الله اتخذ إبراهيم خليلا وكلم الله موسى تكليما إيمانا وتصديقا وتسليما ونؤمن بالملائكة والنبيين والكتب المنزلة على المرسلين ونشهد أنهم كانوا على الحق المبين و... ونسمي أهل قبلتنا مسلمين مؤمنين ما داموا بما داها به النبي صلى الله عليه وسلم وعلى أهله وسلم معترفين وله بكل ما قال وأخبر مصدقين آه، الإمام الطحاوي أبي جعفر أحمد بن محمد الطحاوي ní tíra wọn tí àwọn kà lọ náà ni àwọn àkídà tó ń jẹ́ ẹni pé àdìsọ́kàn àwọn nǹkan tó jẹ́ nǹkan tí mùsùlùmí gbọdọ̀ ní ìgbàgbọ́ pẹ̀lú rẹ̀ tí alálákì tá a máa ń òun náà ni àwọn kan tó ṣe pé àfojú wa rí tó ṣe pé a sì gbọdọ̀ gbàgbọ́ òun náà pè ní ìgbàgbọ́ àwọn kan tó ṣe pé bàbá yìí kọ̀ọ̀kan ni tẹ́nìkan ò tó lè kó sọ pé jẹ́ kí n wò ó lè sọ̀rọ̀ ọlọ́run wá sí òun náà ń ṣẹ̀yìn fún àwọn tí wọ́n bá ní ìgbàgbọ́ tí wọ́n ní àkídà tó dáa yẹni pé nǹkan tí wọ́n rí tójú wọn ò tó tí wọ́n sì ní ìgbàgbọ́ sọ́sì fi sínú ọkàn wọn pé bó ṣe rí náà nìyẹn. wọ́n bá ní alladhina yu'minuna bil-ghayb wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun wọ́n ní ulaika ala hudan min rabbihim wa ulaika humul muflihun. ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ní ìgbàgbọ́ bẹ̀rẹ̀ ọ̀gá yìí sí nǹkan tó pamọ́ nǹkan tí wọ́n fojú ara wọn rí ó ṣe pé ànábì sàlàyé fún wọn pé nǹkan báyìí ń bẹ àkùránù sàlàyé pé nǹkan báyìí ń bẹ wọ́n sì ló gbàgbọ́ sí i ara rẹ̀ náà ní ibi tí akẹ́kọ̀ọ́ ní èmi yìí àlùmọ́ọ̀mù Kashawi alayhi rahmatullah wọ́n ní wàlà àrùn ṣú والقرسي حق ipe al'arsh al'arsh ọlọ́wọ́ ọba tí abáwọn ayé al-Qur'an àwọn ààyè oríṣiríṣi ọlọ́run ti máa ń sọ pé òun ní al'arsh yìí. من سورة البروج ذلعان المجيد فعال لما يريد لما يريد ثم استوى على العرش لكن سورة الفرقان الرحمن على العرش استوى يوم إنه آية القرآن تقول لي tó ṣe pé ọlọ́run bá ti ń fi àlàárà ṣe tí ń fi rẹ̀ ipe òun lòun ní. قلوبنا لا إله إلا هو رب العرش الكبير إن قلوبنا ريكي العرش الكبير عرش تتبني نبو بيزني لا الله لا إله إلا هو رب العرش العظيم وتفسد بغيره عظيم كبير الله تفسد العرش يعني كي أما آية توصل إكي العرش العرش أطلق سيغابة العرش wọ́n ní òun náà ní bíi ká ní bẹ́ẹ̀dì ọlá náà ní yorùbá máa ń tún àmọ́ kò sí ìròyìn tá a lè fún un àbí ìtumọ̀ tá a lè fún un tó ju ká pè ní àlàárọ̀ṣì náà lọ àlàárọ̀ṣì bẹ́ẹ̀ náà ni alukọ̀nsí kọ̀nsí yẹn òun la máa ń tún ní àga kí àga ọlọ́run ọba. sọ àwọn àyà Qur'an òun náà wà níbi kan wà tọ́lọ̀ jẹ́ tó ń sọ̀rọ̀ al-arsh ó tó bá di ọjọ́ gbòǹde tí al-qiyama tó bá dé láyé bá fẹ́ parẹ́ ọmọ ọba ni wọ́n yá ṣùgbọ́n arsha rabbika fawqahum yawma'idhin thamaniya ike àwọn màláíkà kan bẹ tó bá di ọjọ́ gbòǹde al-qiyama táyé ọlọ́run bá fẹ́ pa ọgbà yẹrẹ. ọlọ́run ní káwọn mẹ̀láìkà yẹn kí wọ́n gbé àlàáṣì lọ́wọ́ ọlọ́run tó yẹ ní sọ́dọ̀tù rọ́fìr kàlàlẹ́ yàṣùmí ìlú nàlà àrùṣọ wọn náà àwùlẹ̀wù يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا الله بني أو تنجوا الباب الذين يحملون العرش àwọn mẹlẹ́kà tí wọ́n ń gbé àlẹ́ aráàṣẹ ọlọ́run ọba lọ́wọ́ tó wà ní abẹ́ àlẹ́ aráàṣẹ ọlọ́run wà mẹ́nà ṣàwùlẹ̀ wú àtàwọn mẹlẹ́kà tó ń bẹ lẹ́gbẹ̀gbẹ́ àlẹ́ aráàṣẹ ọlọ́run ọba yìí yusabbihuna bihamdi rabbihim wọ́n máa ń ṣàfọ̀mọ́ fọlọ́run ara iṣẹ́ tó máa ń ṣe lọ wa yu'minuna bi wọ́n nígbàgbọ́ sí ọlọ́run bákan náà wa yastaghfiruna lilladhina àmánù wọ́n sì máa ń ní ìgbà kan máa ń tọrọ àforíjì fún àwọn kan bá ń jẹ́ olùgbàgbọ́ òdodo. wọ́n ń bẹ nínú àwọn àfẹ́sìn tí wọ́n sọ pé al-arsh àti kùrùsí táwọn sọ̀rọ̀ nípa rẹ̀ tí wọ́n tọ̀ háwìnà ní al-arshu wal-kùrùsí yóò hàkùn wọ́n ní al-arsh yìí àti kùrìsì yẹn pé àga tí ọlọ́run bá ń sọ̀rọ̀ rẹ̀ nínú kùrìsì nínú sọ́ráyà tó kùrìsì hapun òdodo ni mùsùlùmí gbọdọ̀ gbà gbọ́ èèyàn gbọdọ̀ ní iyèméjì lórí rẹ̀ wípé ṣé nǹkan yìí ń yẹ sixty ní àdínkọ̀ ìsìtì èyí sì ń bẹ ní àdínkọ̀ bẹ́ẹ̀ torí pé àga àlàárọ̀ ṣọ́ọ̀ bẹ́ẹ̀dì ọlá àbíkágbé ní àga ọlá iṣẹ́ ń bẹ́ẹ̀ ní àbíòsì mùsùlùmí ọgbọ́dọ̀ dá òtún rẹ̀ torí pé kí ni àyà Al-Qur'an lóríṣiríṣiríṣiríṣi náà láti kà nípa títí àlàáhàn ìṣòro yìí. ṣùgbọ́n kan náà Al-Kursi èyí àlàárùsì àti kùrùsì wọn jọra wọn wọn yàtọ̀ kan àlàárùsì ó yàtọ̀ sí kùrùsì ọlọ́run méjèèjì náà olùwọba náà ló dá méjèèjì. tábàwọn náà alukur'an ọlọ́ọba ó ń sọ̀rọ̀ nípa kùrùsì nínú àyà tó gbajúmọ̀ yẹn náà ni táwọn pè ní àyà tó kùrùsì. هنا الله لا إله إلا هو al-hayy al-qayyum. ìgbà tí ó dìgbà yẹn ayé àyàn wá ní wọ́n san kursiyu as-samawati wal-ard. yẹn ni pé kursiyu ọlọ́wọ́n ọba ó fẹ̀ ó gba sánmà àti lẹ́lẹ̀ láàyè ẹni tó fẹ̀ tó wọn sánmà àti lẹ́lẹ̀ al-arshu ọlọ́wọ́n ọba ó gba sánmà àti ilẹ̀lẹ̀ torí ṣe ká mà ibi àṣẹ nǹkan kan ní ń jẹ́ kọ̀ǹsì nǹkan kan ní ń jẹ́ al-arsh ìgbà tí ọ̀rọ̀ yóò ti wá yanjú Sa'id ibn Jubayr ọ̀kan nínú àwọn ọba kí ó wu Abdullahi ibn Abbas radiyallahu anhuma radiyallahu anhu wa rahimahullah. ó ní pé nígbà tí ibn abbas ń ṣàlàyé fáwọn nípa wàsàn àkùrìsí yòówù as-samawati wal ard wọn ibn abbas wá ní al-kursi mawdi'ul qadamayn wal arsh la yaqdiru la yuqaddiru qadarahu illa Allah ta'ala. ìpè ibn abbas ní ṣe rí kùrùsì òun níbi tí ọlọ́run bá máa ń fi ẹsẹ̀ gìgísẹ̀ rẹ̀ méjèèjì lé ààyè tí ọlọ́run máa ń fi ẹsẹ̀ méjèèjì lé ni sobi lè tó lọ pé tábà ní kùrùsì káma wá fi wọn àga táwọn fi ń jòkó káma fi fojú wò ọjọ́ra wọn ẹ̀rí pé ṣeré àga nìsín àwa máa ń kẹ́sẹ̀ lé ní àwa máa ń jòkó lé a máa ń fi dìídì là máa ń fi ń lé dáa lọ́dọ̀ tí wáyà yìí. àmọ́ bí Ibn Abbas bóun ti ṣàlàyé ipe àga ọlọ́run ọba ṣe máa ń rí onímọ̀wọ́dì ọ̀hún kọ̀dàmì ààyè tí ìdíṣẹ́ ọlọ́run ọba méjèèjì. sóbì iná láti mà ipe àti tí ń jẹ́ alùpàdàm ìdíṣẹ́ ẹ̀ṣẹ̀ nínú nǹkan tí ọlọ́run ọba fi rinlẹ̀ fún ara rẹ̀ ní tí anábìsọ̀ ọlọ́run sálàm tó ṣàlàyé fún wa pé ọlọ́run ọba ní a máa gbọ́dọ̀ ṣọ́ra a gbọ́dọ̀ máa fi ẹsẹ̀ yẹn ìgbésẹ̀ yẹn ká máa fi wò pé sí ìgbésẹ̀ tí wà yìí náà rẹ̀ kò sí lọ́kàn wa so níbi ká máa wá lóye káàkiri bẹ́ẹ̀ sì ni tó sì rọrùn náà ní láti gbé sínú làákàyè tí wọ́n bá ní ọlọ́run náà ní ìgbésẹ̀ ká wá ní ẹ má fi wé tiwa ká wá ní irú ìdọ̀rọ̀ rú òní kì í ṣe ìdàrọ̀ rárá àìmọye so tó ipá sì fi ẹsẹ̀ rẹ̀ lẹ̀ fún kí ẹsẹ̀ rẹ̀ ò sì jọ ẹsẹ̀ tiwa so ẹ wọlé ìsìn ẹwọlé àga tàbí ìdòkó yìí ìsìn àwọn àga àwọn ó ní ẹsẹ̀ àbí ọ̀lẹ́sẹ̀ ọ̀lẹ́sẹ̀ kọ́nà tó bá kán àlè ẹsẹ̀ rẹ̀ nìkan a ní sọ pé nǹkan kan kìíní kan á ẹsẹ̀ náà là á pè ǹjẹ́ wọ́n lè fi irú ẹsẹ̀ rẹ̀ yẹn a lè fi irú ẹsẹ̀ títí àwọn ọmọ èèyàn ó kọjọ́ra wọn àmì ẹsẹ̀ náà lápè pé ìṣẹ̀lẹ̀ ti kán sọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala òun ló fẹ́rẹ̀ lẹ̀ fún ààrẹ kóun ní ẹsẹ̀ àmọ́ a gbọ́dọ̀ fi ẹsẹ̀ yẹn wé títí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn sọ òun ni pé Ibn Abbas ó ní pé imperial council òun ni ààyè tí ọlọ́wọ́ bá máa ń fi ìgbésẹ̀ rẹ̀ méjèèjì ààyè rẹ̀ ní ààyè ìgbésẹ̀ méjèèjì ní jẹ́rẹ̀ wọ́n lẹ́ àrùsì àmọ́ lẹ́ àrùsì ní tiẹ̀ لا يقدر قدره لا يقدر قدره إلا الله تعالى أنا كنت لما بوستو ojú wọn ó ṣe ìfẹ́ tó ṣe tó ẹnì kan ọ̀ma ẹnì kan ọlọ́run bá náà sọ pé wọ́n sa kùrìsì yìí wú sàmáwá ti wọ̀n lọ́wọ́ ẹni pé kùrìsì yìí ọlọ́run yẹn kùrìsì yìí tá à ní àga ó ju ilẹ̀ ilẹ̀ àti sánmà lọ níbi ìbẹ̀rẹ̀ kì í sì lẹ́lẹ̀ nìkan tì kì í sì lẹ́lẹ̀ ilẹ̀ lọ́rùn nìkan o gbogbo ilẹ̀ ayé àti gbogbo sánmà ayé kò sí ìrọ̀lọ́run jùlọ orí kò sí ìrọ̀lọ́run wá gbé ẹsẹ̀ lé. ama al-arsh ẹnìkan ò sì wá mà irú ọ̀rọ̀ yìí asọ́kó nù àgbà sọ́rọ́ di ọlọ́run òun ló sọ àmọ́ lọ́rọ̀ yẹn á ní ọ̀kú tí ẹ bá wúlò ọ̀rọ̀ òun yẹn mọ̀ pé ọ̀rọ̀ tí inú Abbas ìlú máa fi ẹnu ara rẹ̀ sọ ni bí bá ṣe pé ọgbọ̀n látọ̀dọ̀ ànábi sọ̀rọ̀ wọn àbọ̀ àwọn ìlú ẹ̀dínwó fẹ́lẹ̀. bẹ́ẹ̀ náà ni Abu Dharr radiyallahu anhu òun náà sọ pé sami'tu Rasulullah sallallahu alaihi wasallam yaqul. Abu Dharr ọmọ ìṣàlàyé nípa tó gbọ́ lọ́dọ̀ ànábi sọ̀rọ̀ wọn àbọ̀ àwọn ìlú ẹ̀dínwó fẹ́lẹ̀ tó bá ti ní í ṣe pẹ̀lú nǹkan tí ọlọ́run bá ṣe lálàyé fún ọ́nà Al-Qur'an ẹnìkan ọgbọ́dọ̀ ní òun fẹ́ sọ bí òníwọ̀n rẹ̀ ṣe tó àbíkó ló fẹ́ ròyìn bí ìròyìn yẹn ṣe rí tí bá ṣe pé tó bá jáde látẹnu Ànábì sallallahu alaihi wasallam fún wa nínú ròyìn. Abu Dharr radiyallahu anhu ó ní malkursij fil arish ó ní alkursij àkọlù kéré gan-an sí àlàáṣ ó ní kékeré rẹ̀ bó ṣe kéré tó ní pé illa ka halqatin min hadid ó ní kò sí ó dà gẹ́gẹ́ bí kéèyàn mú halqa lọ́pẹ̀lẹ̀ halqa ní nǹkan tí bí òka min hadid òka tí wọ́n fi kú sọ ní ṣe ẹ̀rẹ́kẹ́ ni wọ́n fi ṣe òka yẹn ulqiyat bayna dhahrayi falatin min al-ard tí wọ́n mú òka kékeré yẹn kí wọ́n á ju sínú desert inú desert sọ pé yóò wọ́n wá òkà yẹn káàkiri ni onígẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tí wọ́n bá ju tí wọ́n bá gbé ọ̀rọ̀ sí yìí tí wọ́n bá gbé sínú al-arsh al-arsh fẹ́ jù lọ tó yẹ ni pé tí wọ́n bá ní pé olójúra wọn nínú kọ̀ọ̀sí àti al-arsh ní ìsìn tó tí wọ́n bá bíyàn èèyàn gbọ́dọ̀ sọ pé kí irú ìbéèrè wọn wákàtí wọn sòtí ọba mọ̀ yóò tó bá ẹni ọmọ abẹ́ tó bá mọ̀ yóò dáhùn ìbéèrè tó ní dáhùn nù látara pé kíni látara pé ìyá àdìsá lẹ́bí sọ̀mọ́ àdìsálàm ó ti gbé jáde wípé àwọn kò sí ó kéré sí àlàáṣì wàkìlá kò sí ìyòwò ìlú àwọn kan ní àga wọn wípé àlàmù òhùn وينسب إلى ابن عباس المحفوظ ما رواه ابن عدي شيبة من فمن كرة ابن عباس نعمت الله في أجربي كيف يرى ابن عباس رضي الله عنه so bí anabi sallallahu alayhi wa sallam ń ṣàlàyé al-arsh àti kùrìsì yìí fún wa yìí ẹni tí ó bá jẹ́ mọ́mìnì ní mọ́mìnì òdodo ó ní ìgbàgbọ́ sí eléyìí kíkẹ́ al yìí ń bẹ́ẹ̀ báyìí kò sí iná ṣe ń bẹ̀. ọlọ́run subhanahu wa ta'ala òun ti da gbogbo ẹ̀ ẹ̀wọ̀n kan bí ilé oṣù náà máa bí agbára ọlọ́run bá ṣe tó ìgbà tí ó gbé ẹ̀wọ̀n sánmà ẹ̀wọ̀n ilẹ̀ ẹlẹ̀ wa lè ṣe ẹrí sánmà àti ilẹ̀ yẹn ó tún kéré o tó ju wọn sínú kò sí yìí kò sí ju wọn lọ. wọ́n tó tó bá tó ju kò sí yìí sí orí sínú àlà àrùsì ẹ̀sẹ̀ tó ní rí kò sí yìí ìwà ojú wọn kí ni èso wa wa subhanahu wa ta'ala olówó dá wọn. sọlẹ́ túmọ̀ sí pé ọlọ́run wa ọba tí agbára rẹ̀ pọ̀ ni bákan náà ọba tó ṣe pé àwọn ẹ̀dá rẹ̀ ẹ̀dá tí ó ní agbára ni ọ̀dá wọn tó tóbi ju àwọn èèyàn lọ rẹ̀kẹ̀tẹ̀ láì mẹ́yì ṣùgbọ́n tó lọ́wọ́ dá gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹni tó ṣe àwọn adúrúṣẹ́ láńlá yìí tó bọ́lá mi ènìyàn tó wá ní gbọ́rọ̀ tí ó ní tó bá wù náà ni wọ́n máa ṣe. ẹ wá wọ àwọn àlà arsh àti kòsí àti ìrẹ̀lẹ̀ yìí àti ogun kẹsí ìrẹ̀lẹ̀ àti sọ́mọ̀ yìí kò sí ti ọlọ́wọ́n bá wá pàṣẹ fún ike tí mo fẹ́ kọ́ máa ṣe lásìkò yìí ni tí ò lè ṣe tí mo fẹ́ kó súnlérè tí mo fẹ́ kó ẹni tó wà tọ́lọ́wọ́n bá ń sọ̀rọ̀ nípa oòrùn àti ìrẹ̀lẹ̀ ó ní àwọn àti òṣùpá òṣùpá oníwà ṣámsù wà lùkọ́dà mùsàkọ́rọ́ tí ń di àmúrèṣe olúwa ní sọ́mà àtìlẹ́lẹ̀ àṣẹ ìní ọlọ́run ọba ọ̀kápá wọn ọ̀kápá wọn so tó yẹ pé nítorí ọba àsìkò tó lọ́n dáhùn pé ìyọlá sùkò ìwọ oòrùn ìwọ òṣùpá ìyọlá sùkò yìí ìwọ òṣùpá ọ̀yà ìyọlá sùkò yìí n ò sì ní kọjá àsìkò náà n ò sọlá ìyọlá náà sọ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà lọ́wọ́ bọ́ wa bá wa ní àṣẹ ní ọ̀sán fún wa pé tí mo fẹ́ rè é lọ́mọ ènìyàn ní lè dúró kó máa ṣe nǹkan lọ́wọ́ bá ní kó ṣe. ìwà wọn náà ṣe dá àlà àrùs tó dá kò sí Imam Tahawi alayhi rahmatullah wọn ni wà wúwa mustaghni anil arsh wa ma dunahu. tí a kó tọ́ mi ènìyàn máa ṣe nǹkan ní tiẹ̀ ó kọ́lé kalẹ̀ rẹ́kẹ́kẹ́ ó ra àwọn àga bàbàbàbà síbẹ̀ ní tí ó lóun fẹ́ máa fi ṣe ni pé kóun máa fi gbádùn ó ní bùkátà sí i ó là tẹ́lẹ̀ kẹ́ bá dùn ti rẹ̀ lọ́mọ bínú pé ah ní tí wọ́n fẹ́ máa ah, ní tí mo fi ní wọ́n sọ lé so ní tí wọ́n fẹ́ máa kódà ẹni tó bá lóun ra gbogbo àwọn nǹkan yẹn sílé tí kì í wá lò àyè ó sì máa kẹ́ bí sí pé àbíkọ̀ gbádùn mi ah, ó sì wá ra mọ́tò kalẹ̀ ó sì pàǹtì kalẹ̀ kò ló sí wèrè ọmọ sí báyìí. Allah wa ta'ala náà lè fún ọ pé ìròyìn وهو مستقني عن العرش وما دونه Imam Tahawi ní kọ́lọ́run kò wá ní kankan ṣe pẹ̀lú alárasì tó níyì tálíbi ntọ́ da sí ní kọ́mọ́rọ́ lè jẹ́ ìbádùn bẹ́ẹ̀ ni ntọ́ da kalẹ̀ sí tó bá ti kó bá ti rẹ̀ ẹ̀kọ́ lè farabalẹ̀ sílẹ̀ ẹ̀rọ wò. kódà náà yà kúrán ta kalẹ̀ kẹ́kẹ́ alrahmanu ala al-arshi istawa ó wà lókè ni òun kọ́kọ́ ọkọ wọn béèrè pé mo lè ti wà lókè rẹ̀ pé ẹni tó sòbúlẹ̀ ó dùbúlẹ̀ ni ó jókòó ni ó o ń dọ́kọ̀ pẹ̀lú ẹ̀ wọ́n sá ni òun wà ní òkè rẹ̀ muhitun bi kulli shay'in wa fawqa bọ́lá wò sí ní bùkátà sí al-arsh tó dá kò sí nǹkan kan tó fẹ́ fún ọlọ́run ọba kò sí nǹkan kan sáni kẹrẹ ẹ̀yìn tó fi dá àná wọ́n fẹ́ máa jèrè rẹ̀ náà ni wọ́n máa gbádùn rẹ̀ ni mustaghni anil arsh kò ní bùkátà kankan ọ̀rọ̀ rọ̀ kó lọ́dọ̀ àlẹ́ arsh kò ní dìẹ̀ ọmọ ènìyàn ní òun máa ní bùkátà sí nǹkan tó bá tó bá ní kí àwọn fi máa lólè o ọmọ dùnà wú àti tí ò tó àlẹ́ arsh gan ìyẹn ni pé kò sí kò ní nǹkan kan tọ́lọ̀ fẹ́ fi ṣe káàdì pé tí o bá ti rí ṣe àyè ń fún ìrora náà ni muhitun bi kulli shay ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọba tó mọ gbogbo nǹkan ni yẹni pé ìmọ̀ rẹ̀ ọ̀ kárí gbogbo nǹkan kò sí nǹkan tó lè dá ṣe tọ́lọ́wọ́ mọ̀ sí. ṣebí náà ni mùsùlùmí ti gbọ́dọ̀ mọ̀ ike gbogbo nǹkan tí ó wá ń ṣẹlẹ̀ sọ́mi ẹ̀dá ènìyàn hmm, ẹ gbọ́dọ̀ mọ̀ pé ìmọ̀ rẹ̀ ti ṣáwájú rẹ̀ ojú ọlọ́wọ́ bá ti tó ọlọ́wọ́ bá tún ipe ó gba ìhápọ̀ rẹ̀ kí wọ́n ìhápọ̀ bí kulli shay'in ilma lóra ní ìmọ̀ ọ̀kadì gbogbo nǹkan yẹn yẹn kò sí nǹkan tó ń rí ní àrísẹ́kù wà fọ́wọ́ ọ̀hún ọlọ́wọ́ báyìí tó wà ní òkè gbogbo nǹkan ní gbogbo nǹkan tí wọ́n fi wà lókè olówó olùkọ́tì olówó olùkọ́hárùn kí wọn wà lókè nǹkan kí wọn ká pa nǹkan kí òkè rẹ ní wọn wà ipá mi ká gbogbo ẹ̀ tọ́ lọ́wọ́ wa lórí gbogbo ẹ̀ lára tọ́ dá ọ̀kọ́dà àìjẹ́zà alẹ́lẹ́ ìṣàkọ́ ti kọ́lùkùrù àmọ́ ẹ̀kọ́ ọmọ ẹ̀dẹ́nìyàn kankan ọmọ ènìyàn kagara láti di pé kọ́ wa mọ gbogbo bọ́lá ń ṣe wọ́n fẹ́ mọ bó ṣe rí gan-an èlé mà kò sí mà sọ̀rọ̀ wa subhanahu wa ta'ala bí alimami Tahawi ni wọ́n ti ṣàlàyé ọlọ́wọ́ bá nìyẹn ọlọ́wọ́ bá ọmọ gbogbo nǹkan àfi kan tí kọ́ra ibi tí yóò fi mọ̀ pé ọlọ́wọ́ tó ti pé wa pé walillahi ma fi samawati wa ma fil ard walillahi ma fi samawati wa fil ard wa kana Allahu bi kulli shay'in muhita wọ́n ní gbogbo nǹkan kò sí fíìmù ẹ̀fẹ́ ọmọ gbogbo nǹkan jumlatan wa tafsila kábọ̀ pé ti ń bẹ ní àyílá papọ̀ ní gbogbo ayé ọlọ́run bá mọ gbogbo ẹ̀ lẹ́yìn náà tẹ́wá tó wá ní kọ́ máa ṣàlàyé ẹ̀lẹ́yìn kọ̀ọ̀kan ẹ máa tọ́ máa ń ṣiṣẹ́ sọ yẹn tó bá nípa àwọn ọmọ gbogbo kí wọ́n rí nǹkan gbogbo wa ni tó bá láwọn ṣe àkọ́kọ́ náà bí wọ́n ti ń ṣe ó náà làwọn ló sì lọ mọ̀ òun ò tó bẹ́ẹ̀ kan sọ pé precisely òun ò tó bẹ́ẹ̀ kan ní iye tí nàìjíríà jẹ́ ní wa ta'ala òun mọ̀ lódìdí ilé ibi tí ó ka gbogbo sí mẹ́láyé jẹ́yìn bákan náà ó tún wá ma nfi ẹni kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó tún wá ń dánwò tí ń ṣe tafsir ṣe òtẹ́yà bá ní kéèyàn mọ̀ nǹkan wọ́n ka mọ òǹkà ni onye rẹ̀ gan ni ibe ní wọ́n lè bàtà yìí béèrè ta sí ibi ilẹ̀ yóò máa ma bà kíkẹ́ aṣọ náà na subhanahu ni ń ni ń ni ń le ni ìpọ́dọ̀ ọlọ́run na lèyàn wà darí rẹ̀ nítorí wọn náà lọ́mọ gbogbo ẹ̀ ẹ̀ tọ́mọ gbogbo ẹ̀ sàmókè ó ní à ike mélòó la fẹ́ sọ fọ́ọ̀rùn báyìí bóòlù ti fẹ́ gbọ́ gbẹ báyìí ìwọ ń fi ti ti ọmọ ènìyàn ìròyìn èèyàn náà fi sọ pé gbogbo níta bá ní kọ́nà ọba ní ní tọ́bi ènìyàn náà ní ẹ̀rí ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ní òun gbọ́rọ̀ wa huwa as-sami'ul basir òun rìnà àwọn náà ń gbọ́rọ̀ àwọn ènìyàn náà rìnà ọ̀rọ̀ tí wọ́n bá ń ṣe ń gbọ́ àtúlẹ̀ ká gbọ́rọ̀ méjì papọ̀ kò sí kò sí ṣe kí ọ gbọ́rọ̀ méjì papọ̀ kéèyàn méjì ọgbọ́ sọ̀rọ̀ at the same time kó sì gbọ́ ò lè gbọ́ ìkan gbọ́ kan ìkan gbọ́ fún kan akọ́jọ́ bẹ́ẹ̀ nìkan parí tiẹ̀ àwọn náà ti tún wá sọ tiẹ̀ àwọn bẹ́ẹ̀ ní ìlú yẹn sọ̀rọ̀ papọ̀ yìí sì gbọ́ kò ṣe é sí i sọ̀rọ̀ ja'ala Allahu rajulin fi jawfihi ayyan qalbayni fi jawfihi sọlọ́wọ́ kò ṣe é ṣe ní ìyẹn kan ò lè ní kó òun ní tó ń fi gbọ́n kan méjì bá pẹ̀lẹ́ kan náà àmọ́ lọ́wọ́ subhanahu wa ta'ala tí gbogbo ayé bá ń sọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́ẹ̀kan náà ni gbogbo yín sọ ẹ̀ẹ̀kan náà ni gbogbo yín sì sọ pé ọlọ́run ẹ̀ sì òǹkàlùkù sì ń béèrè tó bá lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run ní gbogbo èèyàn ń ó sì gbọ́ tó ń ń béèrè lọ́tọ̀ọ̀tọ̀ tuntun pé ni ìmọ̀ rẹ̀ yẹn ìmọ̀ tó kó kálukú gbòǹkà yẹn ọlọ́run jẹ́ kó yíwa pé lára ìmọ̀ wọn ọlọ́run bá kọ́dà wà máa tọ́ tuntun ní waraqatin illa ya'lamuha. ewé ò lè já lára ìgbà yìí lásán ẹ̀wọ̀n gúúsù lọ́rùn ẹ̀wọ̀n àwọn ewé kásíá kásíá òtẹ̀ wà ní kí ọ̀nà rẹ̀ tọ̀rọ̀ lè wò bó ṣe máa ń wọ̀n kalẹ̀ ọlọ́run níbi tí wọ́n wọ̀n tóra wọn ọlọ́run dá àwọn ewé kan ṣe pé igi wọn àmọ́ ewé wọn ò kí ń wọ̀n nílẹ̀ ní Ànábì sallallahu alaihi wasallam ló àwọn sàhábà ń jọ kan ipe ta ló mọ àpèjúwe mọ̀mìnì ẹni pé mùsùlùmí ṣe gbọdọ̀ rí pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ òun náà ni kó rí gẹ́gẹ́ bí igi kan tó ṣe pé ewé rẹ̀ kì í wọ̀n wọlé ewé ẹni kó dájá bọ́lẹ̀ báyìí ní orí ara rẹ̀ ewé òun sì wà níbẹ̀ gbogbo àwọn sọ̀rọ̀ àbádágẹ́ ẹnìkan kan ọ̀nà Abdullahi bin Umar radiyallahu anhu ó lóun máa rọ̀ onímọ̀ náà fi ń sọ lòun sì wọ́n pé ewé báyìí igi báyìí àwọn òǹdàkẹ́ olójú ń tì sọ olójú ń tì hàn lẹ́yìn bàtà náà wá rí pé nìkan kan ò mọ́ àlẹ́bí wa sọ pé ẹ mẹ́rin láwọn ọ̀mọ́ àlẹ́bí wa ní igi igi làbídùn igi làbídùn ewé rẹ̀ jábọ́lẹ̀ ṣùgbọ́n tí iná náà dé tó sọ fẹ́ fún ọmọ ọmọ òsínjòkó Umar wa bínú ká ah, ah, kí ló ń dé tó máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ tùgbẹ́ ní bílá àyà á fìlẹ̀ ìlú ìyẹn máa tijú ní bá di agbo ìmọ̀ nítorí bá máa sọ̀rọ̀ pọ̀ mà nítorí bá máa sọ pé ọ̀mà so ibi tí mo fẹ́ lọ́lẹ̀ ọ̀gá ni pé ìmọ̀ ọlọ́wọ́ ọba ọlọ́run ni wọ́n máa tẹ́sí tuntun ní wọn àpàtì ẹ wo ewé ewé àwọn kásí àwọn àbáwọn ewé tí wọ́n ń jábọ́ ìlú lọ́ngòrò ọlọ́run kò ní jábọ́ lásán àbíkọ́ jẹ́ kó òun mọ̀ sí tọ̀ kátó wá ní wọlé ènìyàn lẹ́nu kankan máa ṣe ọ́ ọlọ́wà ni èèyàn àwọn olùkọ́ lọ́wọ́ ọmọ ọmọ ọlọ́wọ́ ọmọ ọmọ rẹ̀ ẹni pé wọ́n ṣe tó lè kó lè ṣe ìwọ̀n fún kan bú ọlọ́run sì bẹ lókè gbogbo nǹkan gbogbo ẹ̀dá rẹ̀ tọ́dá òkèèrè lọ́wà èrè níbi kékeré kákápá yàn kárí yàn tán ṣẹ̀gbẹ́ ní ẹ̀ bá wà lókè rẹ̀ ní ẹ̀ bá wà lókè gbogbo nǹkan tí mẹ́sàlẹ̀ rẹ̀ lèyàn mọ̀rí so wọ́n kọ́dà àìjẹsà àìnílẹ̀ ìhàkọ̀tì kọ́lùkù ẹ̀dá tó bá ní kí òun fẹ́ mọ òun fẹ́ rí ọlọ́run òun fẹ́ mọ yẹn yẹn fẹ́ mọ tán kò tó dẹ̀ tí fẹ́ mọ nípa ọlọ́run wa wọ́n sàn án kò sí oníwàlá ṣe ìdúnà bí ṣe ń mìíràn ìlú ọlọ́ni ilá ìmọ̀ṣà olúwa ní wọlé mọ̀ kankan nípa rẹ̀ nínú ìlú àti tó bá wù ìlú ọlọ́run pẹ̀tọ́ fẹ́ kọ́ ọmọ eléyìí tí wọ́n wá ní àwọn náà ní àwọn ànábì ọlọ́wọ́n bá wọ́n máa ń sọ fún pé bí mo ṣe rí rèé ìròyìn mi rèé iṣẹ́ mi lélẹ́yìí tọ́lọ́wọ́n ṣàlàyé rẹ̀ fún àwọn fún àwọn ànábì ọlọ́wọ́n àwọn ànábì ọlọ́wọ́n ṣàlàyé rẹ̀ fún àwọn tó àwọn tí wọ́n ní ìgbàgbọ́ sí wọn. wọ́n ní nínú kékeré bíl mẹ́lẹ̀ ikẹ̀ sí wọ́n nàbìyí lọ́wọ́ ونن وتنجى عقيدة أهل السنة والجماعة ونن نؤمن بالملائكة أمني أمني بابو في أو ملائكة لا إن إبراهيم حبيبه أها ونقول إن ونقول إن الله تعالى اتخذ إبراهيم خليلا فكلم الله موسى تكليما وايمانا وتصديقا وتسليما على آه، الامام الطحاوي عليه رحمه الله على الامام الطحاوي قلنا وقد في قنج على سكر اهل السنه والجماعه ولنك إن الله اتخذ إبراهيم خليلا إكرام ó mú anábì Ibrahim ní khalil ọ̀rẹ́ ayò ẹni pé ayò ẹni tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ lórí pé gáyà tó ń fi mahabba òpin ìfẹ́ náà ní jẹ́ al-khulla ìròyìn ìròyìn ẹni pé ìfẹ́ tó ga ọlọ́wọ́ bá fún anábì Ibrahim látara pé kí ni anabi ibrahim òun náà jẹ́ ẹni tí ó dúró lórí ìgbàgbọ́ bẹ́ẹ̀ òun gangan ni amọ́pẹ́ ní bàbá ìgbàgbọ́ tó látara irú eléyìí àwọn ìfúnjẹ àwọn àdánwò oríṣiríṣi náà lọ sílẹ̀ sí nàbí ọlọ́ ibrahim àná ibrahim sì dúró pẹ̀lú ìgbàgbọ́ yẹn gbàtí tó ti ẹ̀ ga jù gbogbo aláàlámà ẹ wo ìfẹ̀mí ayé rẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ so bàbá rẹ̀ àti àwọn tó ń jẹ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n jẹ́ olùṣèlú pẹ̀lú ọlọ́wọ́n ọba wọ́n ń fi òòsà anábẹ́bọ̀rọ̀ ayé mi òun rí kíní yìí gbọ́ yìí pé á ah, kò lẹ́tọ̀ọ́ kí wọ́n sin gbogbo àwọn kàbá yìí tóbi wá di pé ọlọ́wọ́n ṣe ní ànábì ọlọ́wọ́n ọba ìpè máa pe àwọn ẹni wọ̀nyí kan kò níbi ẹbọ tí wọ́n ń ṣe yìí bí bàbá ṣe máa ń nífẹ̀ẹ́ ọmọ tó ìkórira tó lágbá ló ní fún àdúgbò ọmọ yìí gbà tó di àárẹ̀ kan ó sọ wọn pé má sì sí fún mi má la arjumannaka ya Ibrahim wahjurni maliyan ó ní yín fi òkú fọ́ lérí o wọ́n mọ̀ yìí wahjurni maliyan jìbẹ́ sí mi yẹn yá ìfẹ́ rí ọmọ ìfẹ́ rí ọmọ sùlẹ́ ìgbà tí yẹn ṣe lẹ̀ tán alẹ́ ọmọ Ibrahim alayhi salam ọgbọ́ ètò ń bá wà sí lẹ́nu náà ni ìyá pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn àti pé wọ́n máa rí òye níbẹ̀ kí wọ́n bá mi máa la kàìsà àbùdù máa la yasma wàlà yubsir wàlà yughni anka shay'an àpò bàbá yìí ẹ̀wù kẹtẹ́lẹ́ ń sìn yìí la yasma ọ̀gbọ́ tẹ bá pè é. Wala yóò sì kò ní náà bá fọ́ gbọ́n lójú kò lè kájú ẹ̀kọ́ bá fọ́ gbọ́n lójú o wọlé yóò gbọ́n ní àǹkà ṣe yà kò ní sí nǹkan kàtíkì ní ìdíje fún ọ ẹ̀yin náà tó máa gbé èkì e ẹ̀dẹ́ máa so gbogbo àwọn na yẹn lànà ẹ̀bùrọ̀ yẹn sọ gbà tó wáyá ìpètèpèrò wá ṣẹlẹ̀ ní gbogbo aráàlú ní tó kú mẹ́rin pé pẹ̀lú tó ló bẹ̀rẹ̀ tó fẹ́ máa takò wáyìí á ju òsínú náà ẹ̀wọ̀n kan wọ́n wá da iná iná lálá àná Ibrahim kò họ kí ẹgbàá mi o kí n lọ o so àná Ibrahim dúró pẹ̀lú wọn náà kí á pa ọ yẹn so wọ́n sì gbé wọ́n sì kí lákàlàkà wọ́n sì jù sínú náà ọlọ́run bá ní kúlìnà yà náà kú ní bárúdán ìsàlámà ìsúlọ́yà iná yìí yóò sì di àlàáfíà fún yóò tutù yóò sì àlàáfíà kò ní ní ọ lára lẹ́yìn bàtà náà Ibrahim wá di pé wọ́n á jáde kó nínú wọn tán lọ́rọ́ wọn ní ọ̀dọ̀ àbáyé kó o tún kú ó yá jáde kó lu àyè àdáyé ọmọ lọ́sàn-án á fi rúlẹ̀ fún wọn. sùúrù tó filẹ̀ lọ fún wọn náà lọ kọrí sí maka láti Palestine sùúrù fi rúlẹ̀ fún ọgbà àtọ̀ jáde àfẹ́rí ọkùn lu yìí. sùkúrú àwọn kan yìí àtàwọn àdánwò oríṣiríṣi yìí tí alẹ́ ìwọ̀n yóò sì dùn ó. So ọlọ́ni á ah, òun náà òun fún ọ al-khulla tó bí mùsùlùmí náà ṣe máa rí lélẹ́yìn bí mùsùlùmí ṣe máa rí lélẹ́yìn gbogbo ẹni tí wàá jẹ́ olùsọ́lọ́wọ́ ọba tí ó jẹ́ ẹni tí ó tẹ̀lé ìlànà àwọn ànábì ọlọ́wọ́ ọba tó wà ní ìní ọ̀fẹ́ ìṣòro ìní ọ̀fẹ́ ìdààmú ìní ọ̀fẹ́ wàhálà káì ẹni ọ̀yà ní òkò tí ìṣẹ́tọ́ láti tẹ̀sán ọlọ́run àwọn oríṣiríṣi ọ̀nà ọlọ́run á fi ń gbé ìdààmú yẹn yọ àwọn oríṣiríṣi ọ̀nà lọ́wọ́ fi ń gbé àwọn àdánwò wọn yọ ẹlòmíì lè jẹ́ lọ́dọ̀ ìyá ẹlòmíì lè jẹ́ lọ́dọ̀ bàbá ẹlòmíì lè jẹ́ lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ wọ́n á wò pé à ẹ̀gbọ́n mi wò téè ṣe bàbá mi wò á jọ bẹ̀rẹ̀ àgbákò fúnra wa nù àìrọ ó ṣe sùúrù bí àwọn afábá ṣe gbé ìlú pẹ̀lú rẹ̀ kalẹ̀ ó lù pẹ̀lú ẹ̀ ṣẹ́ni mi àwọn ọ̀rẹ́ ni àwọn ọ̀rẹ́ ni wọ́n tẹ̀sẹ̀ lónìí ìyá bá ìkìlọ̀ wá fẹ́ràn lè yà ilé àà ní stéèjì yìí àbà àwọn ń kásìkò lókè àbà wà ní kí àwọn ọlẹ́mọ abojú kọ́ máa lo ẹ̀kọ́ à kọ́ máa lo ìjáàbọ̀ àbà à lọ́mọ tó da tó báyìí ní ẹ̀yàn ọ̀fẹ́ mọ́ lójú rẹ̀ lọ́yìn alẹ́ nìkan bá ẹnìkan já àwọn ọ̀rẹ́ rẹ̀ ń bá já ẹni tó sọ wá dùn mí jù ó sọ lè gbọ́ ó lọ lè bú ìyàwó rẹ̀ lójú kí ló dùn ọ́ mẹ́ẹ̀ àwọn tí wọ́n ti kiri wọ́n máa ń lọ títí pálapàla kọ́ wọn pálapàla okun sọ wọn ìyàwó ọ̀rẹ́ rẹ̀ kọ́ wọn bá lọ́wọ́ ewu pálapàla ìyàwó ọ̀rẹ́ rẹ̀ kọ́ wọn ẹ̀sìn máa nkúrú pálapàla tó máa ń fẹ́ nù ọwọ́ ní ìyàwó ọmọlúwẹ̀ ìjà kó kó kó bojú kó sì máa dà yà kó sì lè bo ìyàwó rẹ̀ lójú ṣùgbọ́n àwọn oríṣiríṣi ọ̀nà lọ́nà ọmọ tó ń gbé àdáwò wa kódà lómi àdáwò tẹ̀ ń bíṣẹ́ ni ọmọ ọgbà ah, tí ìní pírọ́blẹ́mù lẹ iṣẹ́ lẹ́gàá máa kó pírọ́blẹ́mù bá mi nílò rẹ̀ sí. sòun ní pé ẹlòmíì wáyé olè máa jẹ́ fọ́dọ̀ àwọn èèyàn ọ̀hún jẹ́ kí wọ́n yá jẹ́ mọ́ wọn náà jáde wò. sòun tí yẹn gbọdọ̀ mọ̀ náà ni pé sórí bí ń ṣe ń jẹ́ nira fún ọ̀hún àwọn tí ó sẹ̀sìn náà wọn náà rí ìrora bẹ́ẹ̀ náà. kọ́lẹ̀ tí ì tuntun wa pé ìkẹ́ni tuntun tó a pé àyẹ̀ owó ni àbí àrùsìkì ni àbí kíní kan ní mọ̀ pé àwọn tí ò tiẹ̀ àwọn tí wò sí lọ́wọ́ náà wọ́n ní àwọn tó sì sí lọ́wọ́ náà wọ́n ní tuni èyí ṣe tí ìyẹn gbọ́dọ̀ wa lé lérí torí pé kíni ọlọ́run kan máa ń pín àwọn ìtàn yìí bó a ṣe wù ní. mo ti lọ òun ni pé nàbí ọmọ Ibrahim ọlọ́run bá ní òun yàn ní kọlà kọlíìlì. ayé òun ọlọ́run ẹni tó ń nífẹ̀ẹ́ sí jù. sùnà ni anabi sallallahu alayhi wa sallam gbàtó náà sọ̀nà hadith abi sa'id al-khudri ó ní law kuntu muttakhidan khalilan aw law kuntu muttakhidan khalilan lattakhadhtu aba bakr khalilan walakinna sahibakum khalilullah. anabi sallallahu alayhi wa sallam ó tọ́ pé mi gbẹ́ bá fẹ́ ní kí n yẹ ẹnìkan. kí n yan ẹnìkan nínú yín ipe a ẹnjọ́ jẹ́ húlà mi rè ọ̀rẹ́ ayò mi lélẹ́yìí tó akọ́lọ́ máa fún mi láǹfààní kí n yan ni ah, ẹtí máa yẹn làwọn wà. so àmọ́ húlà yẹn ọlọ́run bá ti èmi gẹ́gẹ́ ọlọ́run bá ti èmi náà ó ti fún mi ní ipò yẹn wọ̀làkí náà sọ àṣìbà fún kọ̀ọ̀lì ìlú. yẹ́nì pé àdébísọ̀ lọ́wọ́ àṣálàmù náà bí anabi ibrahim ṣe ń jẹ́ Khalilullahi ní ipò yẹn náà ni àfọlẹ́mọ̀ kọ́mọ̀ sọ pé wà ń kánà Khalilu kẹrẹ kan ní àwọn akọ́ta kátà láwù fẹ́ ó pé tó a pé Khalilu ọlọ́run bá fún anabi ibrahim o fún anabi muhammad náà sọ̀rọ̀ ń kọ́ra lọ́wọ́ anabi ọlọ́run ọba kọ̀ọ̀kan pẹ̀lú orin tó wọ́n wá sí fún anabi sallallahu alaihi wasallam náà ní ìgbà da lẹ́dá kúndùn tó ló fà á wọ́n ní ọlọ́run wa subhanahu wa ta'ala ó fún ọ̀sẹ̀ ànábì Ibrahim ẹni ní khalil ayé ọlọ́run bẹ́ẹ̀ náà ni ànábì sallallahu alaihi wasallam náà ọlọ́run bá fún òun náà min ahli al-ardi khalilan látàkàtù kábàbà من الله في رواية من الله اتخذ خليل اتخذني خليلا كما اتخذ إبراهيم خليلا لذلك يجمعه يقولون وبات المؤمن خليل ولا يولون sotori gbogbo ipò tọ́lọ̀ wọn bá fún gbogbo àwọn ànábì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tuntun jẹ́ ipò gíga ọlọ́wọ́n bá fún ànábì sallallahu alaihi wasallam náà. bákan náà al-Imam Tahawi wọ́n ní wa kallama Allahu Musa takliman wọ́n lára tí a gbọ́dọ̀ mọ̀ òun náà ní kíkà gbà pé ọlọ́wọ́n ọba ìmọ̀ ń bá nàbí ọlọ́ọ̀ ọlọ́run bá bá sọ̀rọ̀ tẹ̀kìlímà ní ọ̀rọ̀ kí la fẹ́ mú bí ní pé ọlọ́run bá ọba tí wọ́n ń sọ̀rọ̀ ni lára ọ̀rọ̀ rẹ̀ ní pé ọ̀rọ̀ tó bá lóye mọ̀ sá sọ lára ọ̀rọ̀ rẹ̀ náà tó ní ọ̀rọ̀ tí ọba lẹ́yìn sọ lọ́wọ́ àìsọ́lá sọ tí ń jẹ́ Al-Qur'an ìyí máa dáhùn agbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí wọ́tọ̀sílíkan agbọ́dọ̀ gbárùdúdú wọ́tọ̀sílíma òun náà máa bí ṣe ń sọ̀rọ̀ rẹ̀ kò sí ń tọ́kàn ọmọ wádìí ẹ̀ káàkiri ibi irú ọ̀rọ̀ wo ni bó ní tí wọ́n ń sọ kò sí ń tọ́kàn pẹ̀lú ẹ̀rọ. tó bí alẹ́sọ̀ sọ́lá ti ṣàlàyé fún àwọn sọ̀hábà rẹ̀ tó ṣe pé àwọn sọ̀hábà yẹn wọn ò sì máa wádìí pé bó ní bákan náà máa ń sọ ṣáájú wọn tún wọn nu'minu bil malaikati wan nabiyyin nínú ipa agbọ̀dọ̀ tó nígbàgbọ́ agbọ̀dọ̀ nígbàgbọ́ sí àwọn màláíkà ipa àwọn màláíkà yìí àwọn náà ní ẹ̀dá kan tí ọlọ́wọ́n bá dá wọn látara ìmọ́lẹ̀ gẹ́gẹ́ bó ṣe dá àwọn ọmọ ènìyàn látara ẹrọ̀fọ̀ tó dá nílẹ̀ Ádámù látara ẹrọ̀fọ̀ tó ń dá àwọn ọmọ bákan náà ó dá àwọn ẹ̀ka látara ìmọ́lẹ̀ yẹ́yẹ́ bó ṣe dá àwọn àlejànú látara iná tàbí sí àwọn ìṣòro yẹn náà àná òun gbé eléyìí jáde bẹ́ẹ̀ ikọ̀ náà bá ní òun dá àwọn ẹ̀ka látara ìmọ́lẹ̀ ó dá àwọn àlejànú látara iná ọwọ́ ní wà khuliqa ádámù mimma alimtum anabi ádámù ọlọ́run dá níbi bẹ́ẹ̀ ìyẹn gbọ́dọ̀ gbà pé ọlọ́run dáhùn látara ìmọ́lẹ̀ tó bá kan náà àwọn ẹ̀dá kan tó ṣe pé àwọn òun kì í yapa àṣẹ ọlọ́run rárá kò sẹ́rẹ́ ṣe náà màláíkà náà ni ọlọ́run bá ń sọ nípa níbi láyà ìṣúná wọn àmọ́ àmọ́ ọ̀hún wọ̀nyẹ fàìlú nàmá yóò nàró. àwọn màláíkà ti ń bẹ nínú sọ́lọ́tò bàkọ́rọ̀ tó ọlọ́run bá ń sọ̀rọ̀ wọn fi bá arábìlì àti harun àti màrún. màláíkà ni wọn àwọn náà ní òun tí wọ́n ṣe àdánwò ní fún àwọn èèyàn torí pé àwọn màláíkà yẹn àwọn gangan ní ìmọ̀ igán bẹ lọ́dọ̀ wọn àwọn àlùjànnú wọn wá ń bá wọn fi ẹ̀kọ́ wa ọlọ́wọ́n ni wọ́n bẹ yọ ẹ̀lì máa lè ní àhẹ̀dín ilá àtàyàkúlà ìnàmá nàánú ìtìlẹ̀tún ọ̀nà tó ìfúnni làwọn kan jẹ́ o wọ́n fi wá sàdáwò ní pé aburú ní bẹ àwọn ènìyàn ọ̀yà ẹni tó bá fẹ́ kó aburú àbẹ́ni tí ò bá ní tí ò bá jìnnà sáburú yóò àdáwò lẹ́nu ṣé àwọn oníṣẹ́yìn ní tí lè mọ ẹni tí ó fẹ́ sẹ̀sìn ọlọ́run ọba àfijọ́ tí nǹkan tí ẹmọ ti ń yapa àṣẹ ọlọ́run tó bá jòkó sí yàn ẹni tí ò fẹ́ wò kú wò kò sì tí níṣẹ́ kò sí rọ́nù owó ẹmọ tí ní kò ti fẹ́ wò kú wò níjọ́ tó wá rún tí ò wá ra tẹlifíṣàn pé kékeré tẹlifíṣàn láti ìfẹ́ wò kú mẹ́rin àhá káwọn pélé yọ̀ fẹ́ wò kú lóòótọ́ àmọ́ kò tí ì lówó pàápàá lọ́mọdé ní wò fún ọba ọba arúgbó lè ṣe ọba ní ọba lọ gbé tẹlifíṣọ̀nà nílẹ̀ lẹ́yìn náà wò fún òní. so òun náà ni pé kéèyàn ó rí àdánwò nílẹ̀ báyìí ìgbà wo lèyàn máa ń mẹ tí yóò dúró dédé àmọ́ òtí rí ti jẹ́ challenge òtí rí ti ó challenge rẹ̀ wàá sọ pé náà làwọn ọmọ ní pé òtí tó o bá ti lówó ní ìwà onígbìn ìwọ oníwà lèyàn máa ń wù ìjọ tó wá ní kó wá lówó tẹ̀lé àgbà àti ah, bí wọ́n ká ìjọ ń bẹ lára rẹ̀ báyìí. àmọ́ nígbà tí òkì ní tí máa ń gbé gírí máa ń ká ìwà nǹkan yẹn òsì dé náà ni àwọn màláìkà tí mo ti lọ nìyẹn wípé àwọn màláìkà láyà ẹ̀sùn lọ́wọ́ àmọ́ àmọ́ òye fún ẹ̀lú nàmá yìí kùmọ̀ wò. àwọn ilé apá ìṣòro ọlọ́run náà nínú ìwọ̀n bẹ́ẹ̀ pé tọ́lọ́ ṣe àpàṣẹ ọlọ́wọ́ bá lára àwọn màláíkà lára ìgbàgbọ́ tí wọ́n tọ̀ hàwé kọ́ ní òkúnmínú bí èyí màláíkà agbọ́dọ̀ nígbàgbọ́ sí màláíkà ara rẹ̀ náà ni pé àwọn iṣẹ́ kan bẹ̀ tọ́lọ́ bá gbélé àwọn màláíkà lọ́wọ́ tó pé ọlọ́run náà ti ń dapò àwọn màláíkà kọ̀ọ̀kan tó fi iṣẹ́ kọ̀ọ̀kan sí. من حديث النبي صلى الله عليه وسلم قال الله يا القرآن في وينزل به روح الأمين على قلبك في القرآن ọlọ́run bá ní à èmi ni mo máa ń ní kí àìmín jìbìrì lòun ní máa ń mú wá fún ọ yẹn ni pé wáhì jìbìrì lòun ní máa ń mú wá fún gbogbo àwọn ànábì ọlọ́run ọba iṣẹ́ tọ́lọ́ bá gbélé jìbìrì lọ́wọ́ nù. bákan náà hadith anẹ́sọ̀ sọ́dà mo ń yan ipe Israfil òun náà ni pé tó bá di ọjọ́ ògbẹ́ni alkiyama wọn ní ó fi kan fi sùúrù ọ̀sán ìkọ́ mẹ́fì sàmà wá sí ọ̀làrùn ìjọba yóò bá parẹ́ ọlọ́run lè kí màláíkà ìsọ̀rọ̀fín kó fọ́ fèrè sọ ara iṣẹ́ tó lọ́wọ́ bá gbélé wọn lọ́wọ́ lò lẹ́gbọ̀dọ̀ nígbàgbọ́ sí bẹ́ẹ̀ kí ni tí ó ṣẹlẹ̀ ni. tó bá kan náà tó bá tún dìde ọlọ́run bá tún ní ká tún dìde ọlọ́run tún ní kí sọ̀rọ̀fín náà ni kó tó fọ́ fèrè yìí bákan náà ló ká ló tó dìde. tó bá kan náà ara iṣẹ́ tó tó gbélé àwọn màláíkà kan lọ́wọ́ òun náà ni àwọn màláíkà ṣùgbọ́n àwọn wà mọ́ òun ni Mikael alẹ́sàsílám lọ sọ ike òun lọ́wọ́ bá fi ti òjò bákan náà ẹ̀mí oníkálukú wa yìí ọlọ́wọ́ á fi ẹni tí ó máa gbà malakul maut màláíkà kú qul yatawaffakum malakul maut alladhi wukkila bikum ọlọ́wọ́ ní màláíkà kú sí mo fi tì í oní ọgbà ẹ̀mí yìí ọlọ́wọ́ dákọ̀ yẹ fún wa ẹni ó dákọ̀ Israfil ànábì dákọ̀ Asrafil ọ̀kọ̀ dákọ̀ Asrafil fún wa àwọn yẹn ní wọn lọ bá Asrafil Asrafil so kò sí ọ̀rọ̀ kan tó fẹ́ fẹ́rẹ́ lẹ̀ tó dó ọ malakul mautu wa ikú màláíkà kú màláíkà kú náà ni ànábì sallallahu alaihi wasallam pè é tó bá pẹ́ sọ lọ́wọ́ bá yé kò ní máa bá wọn pè é ní Asrafil torí ànábì ó pè é ní Asrafil fún wa Kùránì ló pè é ní Asrafil fún wa nukminu bil malaika ara ìgbàgbọ́ ta gbọ́dọ̀ ní sáà màláíkà òun náà ni pé àwọn màláíkà yìí nínú iṣẹ́ tọ́lọ̀ ń gbélé wọn lọ́wọ́ ni pé ẹ̀yìn ènìyàn ọlọ́run bá ní òun yan máa yẹ lùfẹ́bù ní kọ́wúlì ní ìlà àlàdé yìí ọ̀rọ̀ kí ìbò àjẹ́ ordinary ni ọ̀rọ̀ tí ẹ bá sọ lásán gẹ̀ ọ̀rọ̀ lásán ọlọ́run ni mo ti yan àwọn akẹ́tì ní lọ́tọ̀ àtòsí náà màláíkà ìtọ́yà nǹkan bá ti ṣe báyìí sọ àwọn nǹkan tí oníkálukú ṣe bákan náà nínú àwọn màláíkà tí pé ọlọ́run bá tún ànábì sallallahu alaihi wasallam dá ọ̀wọ́n fún wa ọ̀wọ́n náà ni àwọn màláíkà tó ṣe pé tó bá ti gbé òkú sínú sàárè wọn àgbà Munkar àti Nakir ṣùgbọ́n kan kọ́ra ànábì tó sọ àwọn míì pé àwọn màláíkà ti ń sọ àlìjẹ́nà àti iná sùmáàlìkùn àti Malik àti Ridwan àti Malik so di anabi ṣe sọ̀rọ̀ yẹn nìyẹn àwọn ni wọn mẹtẹ pé ọ̀dà kan fún wa àní ti káwọn wádìí ní káàkiri ọlọ́run bá ní àwọn tó gbé alẹ́dínlẹ̀ yá ìmìlú ní àrùsù ọmọ ní ṣẹ́wọ̀n so ọlọ́run wọ̀ ọ̀dà kan fún wa onídìí kọ́ wa kọ́ wọn káàkiri káwọn mẹláìka wọn ń bẹ níbi abẹ́lẹ́ àrùsù kí ló kọ́ rẹ̀ tó bá gbọ́dá bá kan bá ń sọ ìrọ̀ ní pa sotori pé kí ni anabi sallallahu alaihi wasallam gbà tí o ti sọ fún wa ṣùgbọ́n kan náà ara ẹ̀ nígbàgbọ́ sí àwọn màláìkà òun náà ni kí wọ́n gbà pé wípé àwọn màláìkà yìí àwọn tí wọ́n ń sọ oníkálukú wá ń bẹ tó ń sọ oníkálukú tó kọ́ wọn oṣẹ́ tó oníkálukú ń ṣe ẹ̀rí pé tó bá ní irú ìgbàgbọ́ yìí sí àwọn màláìkà irú ẹni yẹn àti mọ́ sẹ́gun yóò mọ jẹ́ fún un torí ọmọ fún un ti ní àwọn tí ń kọ iṣẹ́ ọ̀hún kalẹ̀ àwọn mẹ̀láìkà yìí ara ìgbégbàgbọ́ sí wọn ni pé wọn kì í sọ lọ́rùn pé ṣe tí wọn máa ń pè tí wọn bá wá jẹ ẹni tó bá wọnú àwùjọ yìí dáadáa yóò mọ̀ pé àwọn èèyàn ń fi àwọn mẹ̀láìkà yìí wọ́n fi wọ́n ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba àwọn tó bá máa ń fi náǹkà ní náǹkà ní so tẹ́bá tẹ́bá là tẹ́bá láti mi wọ́n wá kọ́ wọ́n lè kọ́ àṣàrà ìlú màjèrè ìlú mẹ́ka ìlú ní orígun mẹ́rẹ̀ẹ̀rin náǹkà ní òun so wọ́n tún wá kọ jibiri sáàrin kun kọ jìbìrì aláwù kún so ìpínlẹ̀ kini kíní yẹn ọ̀dà ipe ìdáni bákan náà ẹ̀sùn wá tó máa bá ẹ bọ pẹ̀lú àwọn màláíkà mẹ́ẹ̀ tí màláíkà wọn bẹ ẹni tó ikú náà wá sí lọ́nà gbàdúrà fún yẹn ṣùgbọ́n àwọn kan yẹn ni èèyàn gbọ́dọ̀ kíyèsí kọ́lá ń bẹ níbi àwọn kíní ọkọ̀ tó bá a ìdáwọ́kà tí a ṣe yìí tó mọ̀ dákọ̀ mọ̀láyíká yìí lọ ní káyọ̀ ẹ̀ṣọ́ ẹgbẹ́ rẹ̀ àtúrọ̀ èèyàn kí ó fi orúkọ wọn ti àdúrà o tí a bá ti rírun àwọn ọ̀rọ̀ báyẹn wọ́n ti mọ̀ pé a kò kí nǹkan lọ gbé ní ọlọ́wọ́ yìí ṣùgbọ́n kọ́ ṣàfihàn ẹ̀ṣẹ̀ wà lé ọ̀nà lọ́tọ̀ ṣáàgùn nínú ìrìnàjò mọ̀láyíká àmọ́ nígbàgbọ́ sí àwọn mọ̀láyíká torí ó wọ̀ kí bóun ṣe ń kọ́ yìí bóun ṣe ń ṣe ẹ̀rìn yìí àwọn màláíkà ń kọ́ kọ́lá gba bá nẹ́bí sọ̀rọ̀ lọ́sọ́dọ̀ mú ìyàn màláíkà yẹn ó ní àwọn màláíkà tó máa ń kọ́ iṣẹ́ yàn tí ẹ bá ṣiṣẹ́ rí ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n sáré kọ́ pé mẹ́wàá wọ́n kọ́ mẹ́wàá fún un àbẹ́ tó máa ń ṣe burúkú màláíkà ti ń kọ́ yóò ṣe sùúrù pé bóyá yóò túbà tí wọ́n wá túbà àwọn màláíkà àwọn tí wọ́n ń bẹnu bákan náà wọ́n ní nàbí yìí àtúgbọ̀rọ̀ nígbàgbọ́ sí àwọn nàbí ọlọ́wọ́n ọba sọ àwọn nàbí ọlọ́wọ́n ọba láti nàbí ọlọ́yẹ Adam agbọ́dọ̀ gbà pé ẹ̀dá ọlọ́wọ́n ọba ni wọ́n àwọn ọlọ́wọ́n ọba rán jìbẹ̀rẹ̀ ọ̀rán ó ṣe wọ́n ní ànábì láàrin àwọn ènìyàn látara kékeré yóò rán màláíkà sí wọn àwọn tí ọlọ́wọ́n bá bá ní ìpè tọ̀ wọ́n rán màláíkà sí ìpè wọ́n yá nǹkan báyìí máa ṣe máa ṣe máa ṣe tí o pa láti pé tó lọ́mọ ṣiṣẹ́ fáwọn èèyàn àwọn ni ànábì àwọn tọ́lọ̀ ń pa láti pé máa ṣiṣẹ́ fáwọn èèyàn àwọn ni òjíṣẹ́ ọlọ́run gbogbo ẹni tó bá wá jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ jẹ́ ànábì àmọ́ gbogbo ànábì kọ́ ni òjíṣẹ́ ọlọ́run ọba sunu àti akumari nàbí ọláyà adam àtàwọn ànábì míì tó fi kófù dé nàbí ọláyà nù kò sí òjíṣẹ́ ọlọ́run ọba tó tó kí ni ní tí wọ́n fẹ́ táwọn òjíṣẹ́ ọlọ́run wá ń ṣiṣẹ́ lé lérí kò sí nǹkan yẹn orí anábì inú náà ní nǹkan ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ibùdó àgbà tó ń ṣàlàyé nínú sọ́rọ́tọ̀ lórí ọ̀kan látàzàrú na alẹ́ àtẹkùn wàlẹ́ àtàzàrú na wájúdán wàlẹ́ àsùnwá àìn wọ̀yẹ̀bú wọ̀yẹ̀ àrúkọ wọ̀lẹ̀ sọ̀rọ̀ tó nínú àgbà tó ń ṣe gbogbo àwọn ẹ̀wọ̀n yìí ní gbogbo ẹ̀yàn ó ní rìjálùm sọ̀rẹ̀ ṣúnà ní kọ́mìnà láwọn ẹni rí ni tókè wọn ṣẹ̀mí pẹ̀lú ànábì náà onígbà lámà halẹ̀kù wà táwọn ẹni yẹn kú ẹni wọn wá máa ń dúró síbi sàárè wọn tó láwọn ẹni rí nu wọn tó máa ti débi tó ń sẹ́wọ́n sí wọn ni áá ah, ah, àwọn ẹni rí rí àwọn bàbá wa wájà áá ah, àwọn bàbá wa sùwáà àwọn bàbá wa yàgúzà àwọn bàbá wa yàwó kọ̀sẹ́ báyìí náà ti máa ń fi wọn sẹ́wọ́n ní ilé àwọn ẹni ọlọ́run yìí tí wọ́n á nà ṣe wọ́n ṣe lọ. ìgbà tó yá ó ah kíní ìtìlẹ̀ wọn pẹ́ o ẹni ká sàmì síbẹ̀ wọ́n bá fi àmì sí i. ìgbà tí wọ́n tó ya fọ́tò wọn. wọ́n bá gbé ìrìn kalẹ̀ gbègbèdì wọ́n bá gbé síbi ọ̀kan kan fẹ́ẹ́ kọ̀ọ̀kan kú sí ìtànṣẹ́ rẹ̀ kọ̀ọ̀kan sí. sọ ẹnu Abbas ó ní nígbà yẹn wọn kì í sìn wọn o wọn sọ wọn di òòṣà wọn kàn gbé wọn kalẹ̀ lásán ni. bàtà àwọn ènìyàn wá kú làwọn ọ̀rọ̀ wọn ni wọ́n bá dé àwọn ọmọ kan tí ń ṣẹlẹ̀ wọ́n sì tọ́nu bá bá wọn pé ah, ẹ mọ nǹkan táwọn bàbá yín máa ń fi kí ní ìṣe láwọn ọmọ wọn tí tójú bá ti lọ bí táwọn sá lọ rẹ̀ tí ọ̀rọ̀ wọn bí tí wọ́n lọ rẹ̀ bí ìnira bá bá wọn bí tí lọ rẹ̀ tí wọ́n fẹ́ wọlé kẹ́mi tí lọ rẹ̀ ọ̀kẹ́ bí ẹ̀kọ́ sì bẹ̀rẹ̀ lọ báyìí lọ́nà wá gbé so gẹ́gẹ́ bí òjíṣẹ́ àkọ́kọ́ bí kọ́mọ lọ́kìlọ̀ fáwọn èèyàn wíkẹ́ إنا أرسلنا نوحا إلى قومه أن أنظر قومك من قبل أن يأتيهم عذاب أليم ṣùgbọ́n tó jíṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ fún wọn wọ́n ní wà kọ́ọ́lù látàzàrú nínú àlè àtàkùn àwọn kan dìde wọ́n bá ń takò ànábì náà wọ́n ní ẹ má dá lóhùn látàzàrú nínú àlè àtàkùn ẹ má pa òòsàtì ẹ má dáhùn síbáwọn ẹni sọ ma wí sábà sọ ma pé eléyìí ẹ̀fọ́ lónìí ẹ má dá lóhùn kí ẹ fẹ́ bọ́ wọn ní ẹkẹ gbogbo àwọn òṣàwọn ẹmọ ọmọ wọn pàtàkì jùlọ látẹnudẹrù náà wà dán ọlásùwà ẹn wọyọgó fọwọyọgó kọ àdàsọlá. so bí anabi bọrọ yìí anabi náà ó sì di àkọ́kọ́ anabi Ọlọ́run wa lọ. náà ni pé tọ́ba ní nígbàgbọ́ sí àwọn anabi Ọlọ́run ní kí wọ́n nígbàgbọ́ pé ẹni àkọ́kọ́ ni wọ́n wọn náà nàbí ọlọ́yà dà ẹni ìgbẹ̀yìn wọn wọn náà nàbí sallallahu alaihi wasallam. bákan èyí kó wọ́n tó ga jù láàrin àwọn ànábì ọlọ́wọ́n ọba gbogbo ẹ̀ náà nìyẹn gbọdọ̀ ní ìgbàgbọ́ sí bákan náà gbọdọ̀ mọ̀ká ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni ànábì gbẹ̀yìn kò sí ànábì mi wọn lẹ́yìn rẹ̀ èèyàn la ànábì sallallahu alayhi wa sallam ó ti bá àná sí di èèyàn ìyàtọ̀ òun náà ni pé ọjẹ́ nìkan tó ṣe pé ọlọ́wọ́n bá fún ní wàhálì kọ́ wa ní ẹ̀sìn ẹ̀tọ́ bá nígbàgbọ́ sáwọn ànábì ọlọ́wọ́n ọba yìí tó sì gbà pa ànábì sallam nìgbẹ̀yìn ànábì ọlọ́wọ́n gbogbo tí ó bá ṣe nínú ẹ̀sìn rẹ̀ tó máa jẹ́ ìjọ máa bá súnà rẹ̀ ni. ẹni tó wá ní òun nígbà wọ́n ti àná ìsọ̀ náà ọ̀sánlám àmọ́ ó tún ṣe bídíà káàkiri. so kò pa bídíà rẹ̀ kò pa tì kò já ọkùn bẹ́ẹ̀ ènìyàn tara rẹ̀ jẹ ni. so òun náà ni pé nígbà wọ́n ti àwọn ànágbé ọlọ́wọ́n bá ara tí wọ́n jẹ́ tí wọ́n fi ń jẹ́ mọ́sùlùmí gidi ni. àbẹ̀lẹ́ látúndì ní ọlọ́ọ̀dì ní ọjọ́ mẹ́jọ lórí nàbí yìí náà láti láti bẹ̀rẹ̀ ọmọ is it a name or kunya. nam abubakar alakoko rọ́dí ọmọ wáyé orúkọ rẹ̀ gẹ́gẹ́ ní abdullahi bin abi ahafa orúkọ rẹ̀ ní ẹ̀ àwọn tí a máa sọ wọn ní àwọn kò sí ti ó burú mẹ́ torí àárín náà sàhábà tí wọ́n sọ wọn ní àwọn gẹ́gẹ́ bí àìlè fọdí ọlọ àìlè ọba kejì kan nínú àwọn okò tó sọ ọmọ rẹ̀ tó ó kọrin fún àwọn bá tó àwọn rẹ̀ gángan sunjana ń jẹ́ abdullahi ibn abi ọ̀hàfà so tí a bá sọ ọjọ́ àwọn bá ní o túmọ̀ sí pé dandan ní ọkùnrin tó máa jẹ́ abdullahi so tí ní tó yá dandan ni wọ́n ti láwọn orúkọ àìmọ̀ wá sí kí lórí tóbi jẹ́ bẹ́ẹ̀ ètò bá jẹ́ kókọ yẹn kì í ṣe orúkọ burúkú orúkọ burúkú wọn lọ Can Allah punish the child for his parents' sin? Wọ́n ní kí sọ́lọ́ ọmọ ní fi ìyá jẹ ọmọ tó fáwọn bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ wọ́n ti ní ìwà búkan nínú Islam nínú àdìọ́kàn mùsùlùmí ẹnìkan ò lè jìyà ẹnìkan ò. ولا تزر وازرة وزر أخرى من عمل صالحا فلنفسه ومن أساء فعليها nínú ìgbàgbọ́ àwọn kiri ni kí ọmọ ní ọlọ́mọ ń fi ya bàbá yóò fi di di ọmọ wọn máa rán bùkà bí bọ́láàmì láàbí tí wọn ò kí ń ṣàbòsí fún yàwó ẹni tó ṣiṣẹ́ wọn ni ó gbẹ̀sán lọ́dọ̀ ọlọ́wọ́ ẹtún ṣe ń lọ́pẹ̀ sọ̀rọ̀ náà àmọ́ tó bá jẹ́ pé àwọn bàbá yìí náà ń fẹ́nu ẹni tí wọ́n dá fún iṣẹ́ ẹkú tó máa ń ṣe àhá ó lè àfẹ́tà bàbá wọn ó lè jẹ́ ìjìyà fún wọn bí wọ́n bàbá gan ni ó sọ fún ọmọ rẹ̀ ní sórí bí mo ṣe fi tí ń ṣe láburú yìí tí ń ṣe yìí ni ọmọ ṣe o.

tó àwọn méjì wájú jìyà papọ̀ náà ni wọ́n jọ jìyà papọ̀ torí pé kí ni àwọn bàbá yẹn náà ló sábà bí tí àwọn èèyàn fi ṣe aburú àmọ́ bàbá ṣaburú tiẹ̀ ọmọ òun wá ń ṣe dáadáa kò tẹ̀lé lánàá aburú ìsúntọ́kàn ìsúntọ́kàn kọ́lá ìgbàgbọ́ ẹlòmíì tó bá débi pé tó rí pé ìyá ń jẹ ẹlòmíì kò rí ṣe ó ní ẹ̀ bàbá wọn ti fà kalẹ̀ fún wọn ni kí ni bàbá wọn fà kalẹ̀ fún wa àbí àwọn oníníláàrí àwọn àwọn ti ṣe púpọ̀ jù lọ́rùn yíwọ̀ kan náà àrísìkí ńdọ́kàn pé torí pé bàbá kan ti rí nǹkan ní àwọn kan náà kọ́lẹ̀ lè mọ̀ sí lé pé kò ní bímọ abúlé bàbá rẹ̀ pọ̀ kí lọ́kàn náà pẹ̀lú yìí so àtúbàjẹ àtúntò lè ṣe pé ó fi lè fàyà fún ọmọ látara bàbá ni pé wọ́n jọ ń sàbúrò yẹn papọ̀ tó a méjì wà fúnra wọn ní pé níjọ́ pé nàìjíríà kìláàmù ìlú bàbá abúlé yẹn ni bàbá yẹn ni bàbá náà bàbá yẹn tí mo mọ ọjọ́ ti pa ọkọ̀ wẹ̀ sí ìlú ọ̀nà ìlú ọ̀nà tó pé ó pè ọ̀nà ọ̀nà mi sí wà méjì wà fún wa fún wa fún wa jọ bí wọ́n jọ sí pèlè ra wọn ìwọ̀n ní dáa fún yẹn wọ́n ní dáa fún wọn ní bàbá yìí wọn ni ẹni èjì ذريتهم ذريتهم بالإيمان ذريتهم بالإيمان ألحقنا بهم ذريتهم وما ألتنا من عملهم من شيء كل امرئ بما كسبت رهين ẹ̀wọ̀n ti kílẹ̀ nípa àwọn tó wọ́n nígbàgbọ́ táwọn ọmọ náà tó wá tó ṣe bí wọn àwọn bàbá àwọn dá àwọn ọmọ náà tó dá ọlọ́wọ́n ni ẹyẹ gbogbo yẹn mọ́ tẹ̀lé ayé lọ ẹni rẹ gbogbo yín nǹkan kan wà ní kò ní kò ní dínkù nínú orí tí mi ọlọ́run ó sì fún un tí wọ́n gbà wọ́n fẹ́ràn. nílò ilé ìpè tí wọ́n bá kí ìwọ̀n àṣírí ìwọ̀n alákàlà àkọ́ abó fún yàn ìwọ̀n kí mẹ́ta tó yẹn wá sálámọ̀ pẹ̀lú ìbọn ilé ọtí ń jáde lọ́wọ́ sọ fún yàn pé mẹ́ta ni ẹ kí tó bá rẹ̀ ṣe máa ṣe mo ti jáde kúrò mọ́ṣáláṣí. ẹni ẹ ti jáde kúrò mọ́ṣáláṣí tí àlọ́ ara rẹ̀ ò tí ì jà yóò padà lẹ́sẹ̀kẹsẹ̀ náà yóò sọ̀rọ̀ lè kí ọkàn yẹn padà tó bá kẹ ọkọ rà kó ti sọ̀rọ̀ ẹni ká bìsí náà kó ti sọ̀rọ̀ wọn ni wọn bá à mọ mo ti kí pé ìyàwó kí pé o mẹ́ta ló kí nàgbà ti sọ̀rọ̀ nu ọ wà padà yóò wà lọ lè kí ọkàn yẹn padà tó bá kẹ ọkàn padà tẹ́lẹ̀ wà sálámù yóò wà forí kalẹ̀ ní ẹ̀mejì sí yóò sì bá ẹ̀dí wọn lọ ọ̀rẹ́ rẹ̀. wọ́n ní kọ̀ dídá tó kú bọ́ ṣé dandan a sọ ní kọ̀ dídá tó نعم أكيد أصلا خديجة الكبرى سو خديجة لذلك أصلا قلنا أن خديجة لغنى كبرى سواء بنكم ده أول فاطمة نسي كي ولك فاطمة قوم جاء زهراء سو بس لو بنقول له بس لما جاء زهراء الأصلا سو أكيد وجاء مريم كان باتولي الباتولي سو أبوا أنكم يلقوني àwọn obìnrin yẹn sọ̀rọ̀ kò túmọ̀ sí pé tó bá ti jẹ́ bẹ́ẹ̀ náà ó gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ìyẹn ló jẹ́ Khadija ó sì máa jẹ́ Kubra wọ́n jẹ́ pé ó mú àfihà fún ẹlẹ́wà sọ tó máa jẹ́ ìkúnlá rẹ̀ tó ń lọ àìlá. Please, Assalamualaikum. Please, if a married woman does not like to wear to cover her face What can our husband do? Ẹni tó ti wà nílé ọkọ tí kò bójú kò sì fẹ́ràn rẹ̀ láti fẹ́ bójú ìkìlọ̀ ọkọ ó ṣe fún un. Ọkọ yẹn ó kú yóò mọ ìtura rẹ̀ tí ìsìnkú máa wọ orin ń bẹ níbi kò bójú. Ṣùgbọ́n kan náà kó tó wá súnmọ́ àwọn tí wọ́n bá ń ṣe irú nǹkan báyìí torí nígbà tí ṣe rí obìnrin yìí ó máa ń fèèfé bóyá òun kàwé nígbà wo pàwọn kan máa ń bojú yìí àwọn èdè tírèkì ni wọn ìjọ tó bá wá rí wọn torí tó ní masters nínú wọn torí tó jẹ́ medical doctor nínú wọn kẹrin bóyá yóò bá lòun dìde ìgbẹ àbí ọlọlẹ ó ní ẹ̀rẹ́ ti lórí lọ́wọ́ ní ọ̀nà pàṣẹ àbí kọ́ra kùrì lọ́lọ́ hld ni wọ́n ń ràn pa pàtó wá rí gbélé ah, àwọn dìgírì rà ẹtún àwọn eléyìí gan mẹdíkù dọ́kítọ̀ láyé ní ibà ẹgbẹ́ yóò dùpa rẹ̀ jẹ́ òkè a ah, àti kéde àwọn olùsètì ni tí wọ́n ń bojú yìí o tó irú ẹ̀ ni ó fi da kí lóye yẹ kó sún mọ́ àwọn ẹni tí ń ṣe sòtúrí nǹkan tí wọ́n bá rí tí ń ṣe láwọn tí ń ṣe àtúmọ̀ òwúlò ìgbà mi ṣe ìjà ẹni pé ọmọ ayé àti ìpínlẹ̀ ojú ni ìlú ẹgbẹ́ ló bẹ̀rẹ̀ àjọ kò lórí yìí à tí wọ́n mọ̀ bá ń kẹ́jẹ́ sí mi wọ́n bá kẹ́jẹ́ sí mi kó mẹ́rin àyè tí mo tó wá ń bẹ ọlọ́run ọba lọ́rọ̀ kí ní ìrọ̀rùn fún ìyàwó mi yìí lọ́rọ̀ ṣe ìrọ̀rùn fún ẹ̀ tó ọ̀rọ̀ ṣe ṣe ìrọ̀rùn fún àwọn tí wọ́n lọ ṣe bẹ́ẹ̀. wọ́n ní ẹni tí ìyàn kúkú ó lè ti gbọ́ yé pé ìdá so àwọn fámílì wa ń jẹ́ ń pa pé àtòwà lọ bí a máa kó nira kan bá so ẹni bẹ́ẹ̀ ṣó lè lọ. kájí kan kó nira ọba ọ̀nà ṣe rí àwọn kankan lọ tó ṣe pé tó bá lè kàn ọ̀dà bóyá àìsí máa bí aburú rẹ̀ ṣe tó náà ni wọ́n ń fà àdúrà tó ṣe pé aburú rẹ̀ kì í ṣe nǹkan tí ó ti gbajúmọ̀ ni wọ́n bá fẹ́ lò ó. ṣé àwọn oníṣẹ́ tí àwọn pẹ́rẹ́ǹtì ìdáná ló ń yàn pé ní bọ́ọ̀jà ẹgbẹ́ ní onímọ̀bí ní bọ́ọ̀jà ṣùgbọ́n pé ọtí náà ṣàrọ̀ rẹ̀ ní ọkọ mi ni onígbà fún ọ onígbà fún ọ bẹ́ẹ̀ náà wá ní ọ̀nà tí ìdáhùn ní bọ́ọ̀jà ṣe ní dáhùn lóhùn kò sí ní takùn ọ́ ọ̀ ní dáhùn lóhùn kò sí ní takùn ọ́ kí wọ́n gbọ́dọ̀ lọ mo ti gbọ́ tó o ti gbọ́ mo ti gbọ́ tó o bá lè ní àgbẹ̀ ọjà wa ẹ má bínú tó lọ àìkú mo ti gbọ́ ti gbọ́ náà ni sàmọ́ pé àárọ̀ ah, òyìnbó lọ bìlá òkè kan òun ní à ah, ó ti ṣe kéde ó ti ṣe kí ọ̀dà so òun náà ni pé irú àwọn báyìí látọ̀ ẹ̀tẹ̀lẹ̀ màkàlókè fi máa ń ṣí ẹ̀tẹ̀lẹ̀ kí ló ń gbà tó wá ti dá ọ lójú pé ìdáhùn yìí eléyìí ọ̀dà à èyí làwọn olóhùn ọlọ àìlè. wọ́n ní bàtà ẹ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀fẹ́ sọ̀rọ̀ tv pé ṣé tv ò dá jẹ́nẹ́rálì ni àbí ìrọ̀lẹ́. aṣọun pẹ̀lú ìbéèrè tí ẹni yìí béèrè kí ló ti fi ọ̀dà jẹ́nẹ́rálì àbí ẹ̀ gbọ́dọ̀ wà mọ́ bá mi tẹ́lẹ̀ pé ẹ̀ gbọ́dọ̀ máa jẹ́ni tí yóò ní ètò gan tó máa sọ́ra gan láti máa wò ó kọ́mọ jẹ́ pé olùwòkú ọmọ òwòlò olómi ọmọ òwòlò olórùn ọmọ wàyà láyà nínú fọ́tò ọmọ òwòtò oníkan ìrẹ̀lẹ̀ nínú nínú tẹlifíṣàn kò gbà wọ̀. àwọn ìtọ̀ ó ní sídì ó tẹlifíṣàn fẹ́ wo lẹ́jọ́ tó tó wọ̀ lọ́ọ̀yà kì í ti haram ni àmẹ́yẹ gbọdọ̀ wà bẹ́rẹ́bẹ́rẹ́ kí ọkọ̀ fún òwúrọ̀ àwọn ìjọba wọn. bí ní ìlànà When a person meets last tashahud, is it possible for another person to join such person for Jama? Tẹ́niyẹ bá mọ̀ pé ní yìí kò bá ìran àbí wọ́n ti ń tìrọ̀ lọ wọ́n já kalẹ̀ kí wọ́n tọ̀ ní lẹ́yìn ènìyàn kí wọ́n tọ̀ rẹ̀ lọ́wọ́ tó mọ̀ síbò. Alẹ́ tó mọ̀ wọ́n kàdé ní sè kúrò nìkan náà ló bẹ̀rẹ̀ ìrànwọ́ rẹ̀ sí lọ́rẹ̀ sí tó burú mẹ́rin. والله أعلم نعم السلام عليكم For someone who has already performed weekly at night after Isha, uh, but later wake up in the midnight for Tash for Tashahud, would the person observe another weekly, or how would, how would the person alẹ́sọ̀lọ́ àìsànlá wọ́n sọ fún àwọn ìrọ́ta lọ́dí ọmọ àyẹ̀wò oníkọ́ kí ó ti rẹ̀ ní òun ó jẹ́ kó ń bẹ̀ ní ọmọ ẹ̀jẹ̀ ibẹ̀ ní náfílà tí ọmọ ẹ̀yà àmọ́ tó bá mọ̀ pé òun ò ní lè dé lóru kó máa kí kó tó máa sùn lálẹ́ ẹni tó bá ti wá kí ó tèrè àdáyé kan sọ pé kò sí wítìrì méjì àti kí wítìrì méjì ní òru wá ti kí wítìrì sọ̀rọ̀ fìyíwò náà bàbá wọn náà tó bá jí lóru ọ̀yàmà bóyá ìyẹn wá jí lóru ìyẹn ṣe àlùwàlá tán ìyẹn lè ṣe náfìlà àlùwàlá o náfìlà tó máa ń tẹ̀lé àlùwàlá ṣùgbọ́n kí wọ́n ṣe wípé mi náà tó kò sí náfìlà mi náà ṣùgbọ́n ẹni yẹn kí ó máa ti àwọn káwọn ìlú ẹni kankan mi. ètò àwọn kó máa ń jí lóru kó máa sọ wítìrì rẹ̀ di ìgbẹ̀yìn tó bá ṣe àwọn mọ̀ من قال يمين وسيره آمر اجعلوا آخر صلاتكم بالليل وترى نبي ما ديكي ومتى ما يكفيني قاين نوركم وجبتني الله Assalamu alaikum. Please, you say Allah put his leg on Kogi. What about his name, Al-Qayyum? iná ni wọ́n ṣàlàyé pé Al-Qayyum ọba tó dá dúró wọ́n ṣàlàyé pé wọ́n náà ṣe gbé ẹsẹ̀ rẹ̀ lórí àti ààyè mawdi'ul qadamayn ààyè kìkísẹ̀ méjèèjì ọlọ́run iná ni àga kìí ṣe bẹ́ẹ̀ ni pé àwọn tó ń para ká ń pé ọlọ́wọ́ bo ní nǹkan kan ṣe pẹ̀lú rẹ̀ o wọ́n sọ ha wíjì yẹn fún wa ike wàhùn wa mustaghni àìkú náà ọlọ́run ní kankan ṣe pẹ̀lú kó gbẹ́sẹ̀ kó fi rẹ̀ ní ọ̀hún so ìyẹn wọn túmọ̀ sí pọ́lọ́run lè dádó àga ló fi rọ ẹsẹ̀ rẹ̀ àìrọ̀ o sẹ́rù pé wọ́n tó pé ọlọ́run ọba kò ní kankan ṣe pẹ̀lú rẹ̀ so wọ́n kàn ṣe ṣe nǹkan yẹn náà ló ṣe o bó ṣe ṣe ń jẹ́ kọ̀ǹsì náà ni ó ṣe wọ́n bá wà ẹ̀rọ. sáwọn ní ẹ jọ̀wọ́ ṣé dandan ni kí ìyàwó sọ nǹkan tó nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ fún ọkọ rẹ̀ àti wípé ṣé òdodo ni ànábì Ìsá yóò padà wá. نعم النبي عيسى أدلني قال أنا وعي gẹ́gẹ́ bó ṣe wà nínú àwọn àṣìṣe ẹ̀sọ̀ sọ́lá tó kílẹ̀ gidi gan bẹ́ẹ̀ kí lára nǹkan tí yóò ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé náà ní nuzulu Ìsá lẹ́nu ìtọ́ sọ̀kalẹ̀. bákan náà obìnrin ntí bá ń ṣe kó máa jẹ́ kọ́kọ́ rẹ̀ máa mà kó máa jẹ́ kọ́kọ́ rẹ̀ máa mà kó má di pé yóò máa ní à ń kẹ́rù síra ara ẹni wọ́n lọ wà ní سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Everybody believe in destiny, either good or bad. Lecturer ni Ustaz Abu Fauzan Abdullah Adigo. Lẹ́nu ni Sọ́ni Joshua Adága Ìjọba ní ọjọ́ Sunday of